olórí méjì ń jà fún àkóso ilé asòfin nasarawa olórí méjì ló ti dìde ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ nasarawa àwọn asòfin fún sáà ilé ìgbìmọ̀ asòfin keje ní ìpínlẹ̀ nasarawa yan àwọn aṣíwájú tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ ìṣẹ́gun ibrahim balarabe àti daniel gazi láti ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ náà làwọn méjì tó ń pe ara wọn ní olórí ilé náà báyìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2023 ló yẹ kí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ilé ìgbìmọ̀ asòfin keje ní ìpínlẹ̀ náà ṣùgbọ́n akọ̀wé àgbà ilé asòfin ní ìpínlẹ̀ nasarawa kéde ìsúnsíwájú ètò ìfilọ́lẹ̀ náà nítorí ohun tó pè ní ìkáyàsókè lórí ààbò àwọn agbófinró di ilé asòfin náà pa èyí ló mú kí ọ̀gázì àtàwọn tó gbè lẹ́yìn rẹ̀ dúró pa sí inú gbàgede ilé ìgbìmọ̀ asòfin náà títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2023 Ọdúnládé Adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard Television